tí mo ń dáhùn ìbéèrè lórí pé àwọn kọ́mpìnì wo ló ṣẹ̀tọ́ kára shares wọn àwọn wo ni ò ṣẹ̀tọ́ mo mẹ́nu bà wípé kọ́mpìnì tó bá jẹ́ pé wọn ò ta nǹkan kan wọ́n kàn ń fi owó ẹnìkan sanwó fún ẹnìkejì ni káwọn èèyàn lè pọkàn balẹ̀ sí wọn kí wọ́n kó owó wọn jọ wọ́n wá disapia èyí tó popular ní nàìjíríà tá a mọ̀ mm scheme ó ń lọ bí ọdún tí ó fẹ́ tó bí ọdún mẹ́fà nísì ìkíní ẹ̀ ṣẹlẹ̀ mo wá ń sọ pé nǹkan wà tó tún popular jù yẹn lọ lágbàáyé tí wọ́n ní òun ló gádà owó jìbìtì jù nínú gbogbo àwọn ponzi schemes ilẹ̀ amẹ́ríkà tí wọ́n sì ti ní tọpinpin ju àwa lọ ló ti gbá wọn mi ò rántí orúkọ ọmọkùnrin yẹn níjọ́ tí mò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn mo wá promise pé màá wá fún wa orúkọ ẹ̀ ní Bani Madoff Bani Madoff kọ́mpìnì tó dá sílẹ̀ òun àtọ̀rẹ́ ẹ̀ kan àti àbúrò ẹ̀ kan Peter Madoff wọ́n jọ ń manage a company accounting firm ni eh, wọ́n ní totally àwọn èèyàn tí wọ́n tọ́jú owó sí lọ́wọ́ over four thousand eight hundred investors tí kìí sí ìṣòwò kéékèèké àwọn royal royal families àwọn ìdílé lọ́balọ́ba tí wọ́n ní owó tó lè yàyàn wèrè nígbà tí gbogbo wọn gbọ́ return eh? with ROI return on investment tó ń fún wọn periodically gbogbo ọ̀nà lọ tọ́jú owó sí lọ́wọ́ tó fi jẹ́ pé ìgbà tí skim yẹn máa crash káṣírí irọ́ tó ń pa yẹn máa tú gbèsè tó ti wà lọ́rùn ẹ̀ ó jẹ́ sixty billion dollars sixty billion dollars tá a bá ń ṣe náírà that is more than 65 trillion naira wọ́n ṣe sọ pé ponzi scheme kan kò rí owó àwọn èèyàn sọjẹ lágbàáyé tó tó ti Bernie Madoff ó collapse ní year two thousand and eight wọ́n wá ṣá ọmọkùnrin yẹn mẹ́wọ̀n ẹ̀wọ̀n one hundred and fifty years tó túmọ̀ sí pé tí wọ́n bá tán ní pàrọ̀ ibẹ̀ ló máa kú sí. bó ṣe wá ṣẹlẹ̀ ní Amẹ́ríkà yẹn wọ́n gbé wá sílẹ̀ tó ń bì náà tí wọ́n á promise àwọn èèyàn pé wọ́n fowó sọ́dọ̀ àwọn ṣẹ̀ríà ṣe léèwọ̀ pé ká fẹ́ fowó ṣe òwò kẹ́ni tá a fẹ́ bá ṣe òwò kó wá ṣèlérí fún wa pé iye báyìí ló máa rí lérè gbogbo bó ṣe lè wù kówò yẹn ó lọ sí owó ẹ ò ní í dín ká jọ ní ládẹ́hùn pé owó tí mo tọ́jú sọ́wọ́ ẹ̀ yìí fi ṣòwò ní o kìí ṣe fi pamọ́ téèyàn bá fowó pamọ́ ẹni tá a fowó pamọ́ sí lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣèlérí fún ni pé owó ẹni ò ní dín torí pé àní kò lè owó kó fi ṣòwò so tó bá wá fi nǹkan kan lé owó tá a tọ́jú sí lọ́wọ́ rìbá ni wọ́n ń pè yẹn ìyẹn là ń kì wá nílò ẹ̀ yìí pé gbogbo àwọn báǹkì tá à ń fowó sí tí wọ́n ń já tọrọ sórí owó wa yẹn ọmọ àlèlúwò wá ń bí ìyẹn o wọ̀láhì ọlọ́run bá sì ṣèlérí sẹ́ni tó bá mọ̀ mọ̀ jẹ rìbá tó tá a bá ní choice tí kì í bá ṣe pé àrọ́gbọ́n dá sí láti máa fowó pamọ́ sáwọn báǹkì kan tó rẹ́ni bá jẹ́ businessman ó máa ń sábà ní láti lo àwọn báǹkì yẹn tí èèyàn bá rí ọgbọ́n ẹ̀dá wọ̀láhì kí ẹ máa fowó sírò àwọn báǹkì yẹn. now Islamic banks bí wọ́n ṣe ń pera wọn ó yẹ kí wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ aburú yẹn ni ohun tá a wá ṣàkíyèsí lọ́dọ̀ tiwọn náà ni pé àwọn náà fi nǹkan kún owó àwọn èèyàn ṣùgbọ́n wọ́n ní tàwọn yàtọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni mo fẹ́ ṣàlàyé yìí a ní ó ṣe é wọ̀ ká fowó pamọ́ sọ́dọ̀ èèyàn kó wá déédéé fi nǹkan kún owó yẹn yẹn là ń pè ní rìbá. torí pé àní kò fi ṣòwò àtọ́jú ẹ̀ pamọ́ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn Islamic bank yẹn àwọn ní owó tẹ́lẹ̀ mú sọ́dọ̀ àwọn àwọn máa ń ní kẹ́ tọwọ́ bọ̀wé kan ohun tí wọ́n kọ sínú ìwé yẹn ni pé ẹ fáwọn níyọ̀ǹda káwọn fi ṣòwò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kì í kà á fínífíní kẹ́ tó sáìn àdéhùn tó ti wà ńlẹ̀ yẹn ló ṣe lẹ́tọ̀ọ́ fáwọn pé káwọn fi ṣòwò òwò táwọn wá ń ṣe làwọn ń tibẹ̀ rí owó kéékèèké táwọn fi lé tìyí yẹn ṣẹ́rí bí wọ́n ṣe sọ yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ yìí pé òwò ni wọ́n ń fowó depositor ṣe tí wọ́n bá jèrè tí wọ́n wá fi ń kún owó depositor kò ní jẹ́ èèwọ̀ ṣùgbọ́n a máa túmọ̀ sí pé níjẹ́ tó bá ṣòwò short kéèyàn múra lẹ̀ pé owó tó ń fi sọ́dọ̀ wọn lè ṣe kí ni ó lè dín àwọn wá ní rárá kò ní dín àìní dín yẹn báwo ló ṣe jẹ́ irú òwò lèèyàn ṣe láyé tó ń fọwọ́ sọ̀yà pé kò lè sí àdánù láéláé wọ́n ní nǹkan táwọn ń ṣe ni pé nínú àwọn èrò táwọn ń jẹ yẹn àwọn ti máa ń níye kan táwọn máa ń tọ́jú pé táwọn bá tiẹ̀ short àwọn á fi ṣọ́ọ̀kì shortage yẹn tó wo olówó òfin ní dín ìyẹn lèmi wá ń béèrè pé kí wá ló fi yàtọ̀ sí àwọn báǹkì tọ̀hún mo sọ níjọ́ tí mo ní èmi gan ti kọ́kọ́ takò rí ṣùgbọ́n nígbà tí mo padà wá rí àlàyé àwọn àáfàá kan lórí ẹ̀ mo ṣẹ́nu kù kí làlàyé tí wọ́n ṣe ni pé wọ́n lẹ́ni tá a bá fi owó sí lọ́wọ́ pé kó fi ṣòwò tá a bá gbà ní májẹ̀mú látẹnu ẹ̀ wípé ó promise wa wípé owó wa ò ní dín ìyẹn ni haram ṣùgbọ́n tí kìí bá ṣe pé a béèrè àdéhùn yẹn a kàn nígbà kó fi ṣòwò ni àwa múra fún pé ó lè dín ó lè lé òun lòun wá ń du pé káwọn tó ń kó wá sọ́dọ̀ òun wá bàa sá òun ó máa mọ bóun a ṣe máa ṣe tó òun ò fi ní dín á túmọ̀ sí pé kò ṣe ìṣirọ́pì dọ̀mánù rọ́ọ̀sìlmáàl kò sí ìṣirọ́ dọ̀mánì rọ́ọ̀sìlmáàl ìyẹn ni pé kò ṣe ní májẹ̀mú wípé ni tóun kó fún kó fi ṣòwò yẹn ó gbọ́dọ̀ kóun ní garanti pé owó òun ò ní dín ó ń tọ̀hún ló kàn òun pé kóun ṣe bẹ́ẹ̀ ìyẹn ni mo sọ fún yín pé ó ṣe déédéé kéèyàn ó yá owó lò ẹni tó yá lówó yẹn kò sọ fún pé dandan ọ̀dán tó bá fẹ́ dá padà ó gbọ́dọ̀ fi iye báyìí lé ohun tọ̀hún ló kàn wá wù nígbà tóun lówó yẹn òun jàǹfààní ó wá fẹ́ dá padà ohunkóhun tó bá wá tí mú ẹ̀wà tó bá fi lé fẹ́ni tó yá owó lọ́wọ́ ẹ̀ yẹn kì í ṣe rìbá so àlàyé yẹn ni mo fi sọ pé mo ti wá change position mi o pé àwọn owó tó bá deposit tó jẹ́ pé wọ́n láwọn fi ń ṣe mọ̀dọ́rọ́bà ni làwọn fi ń rí nǹkan táwọn fi ń lé lórí kìí sì ṣe àdéhùn òpin ní Allah knows best àwọn àfáà kan sọ wípé mi ò ní máa jẹ́ rìbá in tó kàn wá kù ni pé ṣé wọ́n jẹ́ kí ọ̀dà kámàtì lọ síbẹ̀ yẹn èyí tó kù òun ni àwọn tó fẹ́ bá wọn ṣe business mi tí kìí ṣe mùdọ́rábà ṣé wọ́n ń promise àwọn náà wípé percentage báyìí ni wọ́n máa gbà àbí wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe nìyẹn kọ́lọ́n kò díjì wá èmi ò mọ tó lè ṣàlàyé yẹn tí òfin ní jọ àwọn báǹkì tá a sá fún so ìyẹn ni nǹkan tí mo sọ nípa náà ìbéèrè tó wá jẹyọ lẹ́yìn ìgbà yẹn tí a láǹfààní àti dáhùn ẹ̀ ní wípé àwọn kọ́mpìnì tá a wá sọ wípé wọ́n ń yá owó èlé fi ṣe bísínẹ́sì yìí ǹjọ́ lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti bá wọn ṣiṣẹ́ bí tẹ bá rántí aṣàlá oríṣiríṣi àwọn kọ́mpìnì wípé kọ́mpìnì lè ohun tó ń gbé ṣe fún rẹ̀ iṣẹ́ haram bí ilé ọtí bí ilé kalokalo bí ilé aṣẹ́wó bí àwọn tí wọ́n ń pòdúsì ẹran ẹlẹ́dẹ̀ gbogbo àwọn yìí ohun tí wọ́n ń pòdúsì fún rẹ̀ haram ni irú yẹn kọ́ là ń sọ. So ṣùgbọ́n company tó jẹ́ pé ohun tí wọ́n ń ṣe ohun halali ni tẹ́sí islam gbà wá láàyè ká ṣe ni ọ̀ràn táwọn kàn kó sí ni pé lẹ́yìn tí wọ́n ti dá company lẹ̀ wọ́n ní ìdè owó láti fi kún nǹkan tí wọ́n fi dá sílẹ̀ wọ́n wá ń yá owó èlé ìyẹn lóníbèèrè níbi pé ṣé mùsùlùmí lè bá wọn ṣiṣẹ́ bí hadith Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti sọ wípé láàánà rasulullah sallallahu alaihi wasallam akila riba wa mukila wa shahidahu wa katiba pé ọlọ́run ọba ń gbé ṣépè ẹni tó fúnni ní rìbá jẹ ẹni tó jẹ rìbá àtẹni tó fúnni jẹ àtẹni tó jẹ ẹlẹ́rìí ẹ̀ àtẹni tó kọ́ ọ́ ẹni mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣorí ibú látara rìbá téèyàn bá fẹ́ tu nítu àwọn akẹ́kọ̀ọ́ tí ò ní farabalẹ̀ ọwọ́ kan ló máa wọn gbogbo ẹni bá ṣiṣẹ́ ní kọ́ńpì tó ń yáwó èlé ló máa wọn sápẹ̀rẹ̀ pé iṣẹ́ haram ló ń ṣe owó haram ló sì ń pa ìyàtọ̀ tó wà láàárín àwọn àfáà àtàwọn tí wọn kì í ṣe àfáà náà ni pé àwọn lójú ulú wọ́n ní àròjinlẹ̀ tí wọ́n bá gbọ́ àlàyé tí wọ́n ṣe a rí pé a àròjinlẹ̀ wọn ó jẹ́ kí wọ́n ṣe òpinya láàárín kọ́ńpì tó jẹ́ pé ohun tó kanlẹ̀ ń ṣe gan fún rẹ̀ haramu ni ìyẹn jẹ́ ó gbowó rìbá o gbowó rìbá o ká má yà sílẹ̀ yẹn ṣùgbọ́n kọ́mpìnì tó jẹ́ pé tó ń produce halal ni bóyá rọ́ọ̀bù wọn produce bóyá textile company ni aṣọ ni wọ́n produce eh, kódà ó lè jẹ́ wèé àbí nǹkan míì tó jẹ́ halal ni wọ́n produce wọ́n kàn wá yá owó èlé láti máa fi rán rẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti ṣiṣẹ́ ń bẹ̀bí tá a bá ronú kan ìbéèrè yìí tá a fẹ́ fi ọgbọ́n orí wa dáhùn ẹ̀ ó ṣeé ṣe ká ká pàdé àwọn ìṣòro kọ̀ọ̀kan a máa wá yálò nínú àwọn ìdáhùn táwọn àáfàá tó jù wá lọ wọ́n ti fi dáhùn irú ìbéèrè yìí à ń pe àjọ kan ní al-lajna ad lil-ifta àjọ àwọn àgbà àáfàá ní ilẹ̀ Saudi tí wọ́n máa ń kórí jọ láti wo fínífíní ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ lórí àwọn nǹkan tó bá jẹ́ pé àwọn tí zamani wa yìí tó bí mi ẹ̀wọ̀n a máa ṣe àṣàrò lórí ẹ̀ láti fi ọ̀nà mọ̀ wá ọlọ́run bá wa san àwọn àfa lẹ́sàn-án rẹ̀ wọ́n ronú kan pé táwọn bá fẹ́ mú ìdáhùn wá ní ṣáká wípé nígbà tí wọ́n ti gba owó èlé mùsùlùmí ò lè ṣiṣẹ́ ń wọ́n kó wa sí ìnira tó pọ̀ torí tó túmọ̀ sí ẹ jẹ́ kí n analyze ẹ̀ ká máa wò á túmọ̀ sí pé kò sí mùsùlùmí kan tó lè ṣiṣẹ́ ní civil service ṣe gbà bẹ́ẹ̀ torí pé kí ni ìjọba ń yáwó èlé wọ́n ṣe ìgbà kan ní World Bank láìpẹ́ yìí bẹ́ẹ̀ á túmọ̀ sí pé a gbọ́dọ̀ rí mùsùlùmí kan àti state government o àti federal o àti local government o tábà ní kí ló dé àwọn ń gbowó èlé tẹ̀ pé wàhálà dị. kò mọ́ níbẹ̀ yẹn o tẹ́nìkan wa tó bá lọ ra mọ́tò tó wá rà ní ìra káti ẹ̀ má lọ ọ̀rọ̀ san díẹ̀díẹ̀ torí ẹnu òkò lórí ìyẹn tẹ́nìkan nínú wa bá lọ yáwó èlé ra bọ́ọ̀sì ó wá pe èmi tí mo jẹ́ tí ó ti rà á tán wá ní àfà yóò lóòótọ́ tiẹ̀ wọ́n máa bá mi wà á mo wá gbọ́ pé owó èlé ló fi rà á ṣé mo lè wá bọ́ọ̀sì yẹn ìdájọ́ fẹ́ máa fẹ́ tó ń ṣiṣẹ́ ní kọ́ńpìnì yẹn náà lè máa fún dráìbà yìí ṣàpàdánwò nìyẹn good estate manager àwọn tí máa báwọn èèyàn manage ilé tí wọ́n bá kọ́lé kalẹ̀ àwọn àgbà wọn bá yín wá tenant síbẹ̀ ó túmọ̀ sí pé tí rẹ̀ bá gbọ́ pé àbábó onílé yẹn owó ìlé fi kọ́lé yẹn kò lè gbárù iṣẹ́ yẹn so wọ́n ronú sí pé à àwọn ọ̀nà tó máa dí mọ́ mùsùlùmí ó pọ̀ táwọn sì rí i pé àwọn táwọn máa fẹ́ ṣe iṣẹ́ ní èèwọ̀ fún yìí àwọn gan kọ́ ló ń jẹ rìbá directly ọ̀tọ̀ lẹ́ni tó kó sí rìbá àwọn kan wá ṣiṣẹ́ halal ni ṣùgbọ́n tó kó sí rìbá yẹn wọn ò ṣe rìbá yẹn ní halal fún o wọ́n kàn ń sọ ni pé ẹ jẹ́ ká yán dráìvà ò jẹ rìbá òun wá ṣiṣẹ́ driving tó jẹ́ halal estate manager kan ló gba owó rìbá ní bank òun wá manage ilé lẹ́yìn tí wọ́n ti kọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n á ní ẹni tó ń ṣiṣẹ́ ní company tí company yẹn wá yáwó èlé tí kì í bá ṣe wípé gbogbo owó tí wọ́n fi dá sílẹ̀ ló jẹ́ owó èlé májẹ̀mú kìíní nìyẹn. nọ́mbà two tí kìí ṣe pé nǹkan tí kọ́ńpìnì yẹn fún rẹ̀ ń produce nǹkan haram ni. nọ́mbà three tí kìí ṣe pé òṣìṣẹ́ tá à ń sọ yẹn nígbà tó ń bá kọ́ńpìnì yẹn ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n máa fún ṣe iṣẹ́ haram ni bíi kí wọ́n ní kó máa bá wọn rìkọ́ọ̀dì iye tí interest táwọn máa san jẹ́ sí báǹkì wọ́n ní tán bá ti ti irú pépà yẹn sórí tébù ẹ̀ kó bẹ̀ wọ́n pé mùsùlùmí lè ní mi ò lè ṣe ẹgbẹ́ fẹ́lómi tí kì í ṣe mùsùlùmí ẹ dákun yé wa wọ́n ní tó bá ti ń ṣe yẹn ṣó ti yé tó yẹ pé iṣẹ́ tí wọ́n gbà fún iṣẹ́ halal ni kò dẹ̀ ṣe é níṣe tí a kó sí haram lọ́nà kọ̀nà wọ́n tún wá rí i pé kọ́ńpìnì ọ̀hún kì í ṣe gbogbo owó tán fi dá sílẹ̀ pátápátá ní rìbá wọ́n nírú ẹ̀ ohun táwọn máa sọ ni pé téèyàn bá yẹra fún un láti fi mú ẹ̀sìn ẹ̀sà òun ló dáa jù ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní ìfìrọ̀r ìpọ́njú ṣẹ́ṣe kò ríṣẹ́ míì tí ò ní ṣe pẹ̀lú rìbá lọ́nà kọ́nà ó wá gbarú iṣẹ́ yẹn wọ́n ní kí ni kó ṣe wọ́n ní lópin ìgbà tó bá ti rí dájú pé wọn ò pè òun tó kó òun wá jíṣẹ́ kan tó jẹ́ ní tí ọlọ́run ọba ṣe léèwọ̀ ni wọ́n fẹ́ kóun bá wọn jẹ́ níṣẹ́ ìtọ́lọ́run ọba ní kóun má bá wọn kọ lòun bá wọn kọ wọ́n ní haramu tá à ń sọ yìí kò ní sí lọ́rùn òṣìṣẹ́ yẹn tí ò bá ti kún aburú rìbá yẹn lọ́wọ́ lọ́nà kọ̀nà kò gbọ́dọ̀ sọ pé nígbà tí wọ́n ti gbà wọ́n síṣẹ́ kọ́ńpìnì sí ìyàwó rìbá Ah, òun ti dòṣìṣẹ́ wọn náà nìyẹn gbogbo fáìlì kan bá ti fi sórí tébùlù òun kóun máa bá wọn ṣe lọ ni wọ́n ní auditor auditor company wọ́n bá gbé fáìlì interest bank ti company jẹ lówó wọ́n bá gbé lórí tébùlù ẹ̀ kó bẹ̀ wọ́n pé òun ò ní ṣe eléyìí so mùsùlùmí tó bá dá lójú pé bẹ́ẹ̀ ni òun lè dúró déédéé irú àwọn àyè wọ̀nyí wọ́n ní rìbá tí company jẹ á wà company bọ̀tí iṣẹ́ tiẹ̀ tó ń ṣe iṣẹ́ halal ìyẹn ló máa wá ṣàlàyé pé Nigerian Muslim tó ṣiṣẹ́ ní bóyá Cadbury bóyá Nestle eh, eh, CFAO àti gbogbo àwọn companies wọ̀nyí eh, táwọn bá ti kóra ró tí wọ́n rí dájú pé ohun tí wọ́n ń produce ó jẹ́ haram kọ́ làwọn bá wọn ṣe àwọn ò dẹ̀ nǹkan kan dá sí ọ̀rọ̀ rìbá tí kọ́mpìnì yẹn jẹ àti sheikh ibn Uthaymeen àti sheikh bin àwọn méjèèjì àti al-lajna da'ima hmm, àwọn àfa al-lajna ohun tí wọ́n sọ ni pé àwọn òṣìṣẹ́ bẹ́yẹn ń kọ́ o ọ̀ràn rìn báyìí ò sí lọ́rùn wọn ọrùn kọ́mpìnì àtàwọn tó dá sílẹ̀ ni a máa wà so eléyìí jẹ́ ìdáhùn sí ìbéèrè àwọn ọmọ ìyá wa eh, tí wọ́n ní ṣóṣẹ̀tọ́ tá bá kọ́mpìnì ṣiṣẹ́ tá a bá mọ̀ wípé kọ́mpìnì yẹn ń yáwó èlé fún owó tí wọ́n fi ń rọ̀ ọ̀nẹ́ abẹ́ ọlọ́run ọba ní gbogbo wa ẹni fẹ́ sá fún rìbá kì í ṣe pé kò ní rí nǹkan mí ṣe o téèyàn bá ti páyọ ọlọ́run ọba sá fún rìbá á rí nǹkan mí ṣe ó kàn jẹ́ pé ọlọ́run kì í fi ẹrú tó bá fẹ́ ṣe ímánì sílẹ̀ láì nídán o ó lè kọ́kọ́ jọ bíi pé ọ̀nà ń súnmọ́yàn tí ó fẹ́ jọ pé ibo ló tún wá fẹ́ kù tá fẹ́ wáṣẹ́ sí afẹ́ṣe léyìí wọ́n ní haram afẹ́ṣe tọ̀hún wọ́n ní kò tọ́ àṣetánì lè máa fẹ́ dẹ́rù bà wá débi pé èyí ó fẹ́ sọ pé ah, ipá ti pé ó yarí gbogbo níta bá rí náà ní ká máa jẹ ọ̀la ìfẹ́ bá tẹ̀yàn jẹ́ ni sòkè èèyàn gbìyànjú láti ṣe àṣàjẹ gbogbo eh, ọlọ́run bá fún gbogbo wa ọlọ́ndàkùn má fún wa lójú owó kò tó bọ̀ aláṣìírí gbogbo ń tábá wá ń ṣe bó ṣe lè wò kó kéré mọ kọ́lọ̀ ń fi àlùbáríkà sí èyí tí máa jọ wá lójú jù àgàgà ńlẹ̀ Yorùbá òun ni ká wà láwọn ààyè iṣẹ́ àwọn ipò tí máa ń ró kírókíró kírákírá tí ní òun ni director kìíní kódà bó jẹ́ ṣe haram ló ń ṣe ń bẹ́ẹ̀ ẹni yìí la máa ń kà a fún àwọ̀ arẹ́lòmíì irú àwọn ipò yẹn náà ló wà láti ti graduate wàláì a fi rìtáyà kò ní dálé fi hàn yìí wípé òun lòun ń lọ ẹ̀dá lọ́rọ̀ ìyá aláta tó ń jí lọ ni òfin sọ fún mi mo bá ìyá wa kan mo bá wọn lò ọmọ wọn wa ni four flat méjì ni wọ́n kọ́ kódà tí ń bá júwèé wọn ó ṣe ṣe kárẹ̀ tó máa mọ̀ ọ́n bíbáyìí ṣáàdì gbégún bì náà kọ́ létí ọmọ wọn dẹ̀ látìgbà tóun ti gbọ́njú òun ò mọ nǹkan méjì tí à ń ṣe apẹ̀rẹ̀ wọn àti rata ní mile twelve wọn kọ́ four flat kínní wọn kọ́ four flat kejì wọn dẹ̀ ráwọn ọmọ wọn yunifásitì àtàlásán ni wọ́n ń ta o àwa rẹ̀ ń tó rìtáyà ní báǹkì tó rìtáyà láwọn iṣẹ́ iléeṣẹ́ rìbá tó jẹ́ pé wọ̀lúwáhí kò kọ́lé tó fi rìtáyà so ká fi òdodo ẹ̀mí ká fi bá ọlọ́run ọba lò ọlọ́run á tó wa torí pé òun náà ló pa á láṣẹ pé aláìsíláhù bíi káfíń abdá ẹgbà tí mi ọlọ́run ọba ṣé mi ọlọ́run ọba ò tó ẹrú mi ni ọlọ́run sì tó wa ọlọ́run má ṣàmà tó wa o tábà ní ìbéèrè this is five minutes to eight number one number two <laughs> number three number four ọlọ́run jẹ́ ká ẹ̀sìn ẹ̀ tó yes number one máìkì à wọn ò mú ó dá ẹ̀sọ́ màá ẹ̀kọ́ yìí. Naam. Naam. Naam. Ó ti yé mi. Naam. Hmm. Tí ẹ̀, Jazakallah khairan ìkíní kejì kò sí tó ṣe wọ̀ ṣe ń gbọ́ mi ó kàn jẹ́ pé olódodo na ìbéèrè brother wa ni pé téèyàn bá ra mọ́tò tó fẹ́ gbé sílẹ̀ tó kàn máa fi ṣe commercial ọ̀nà wo ló tọ́jú láti máa fi gba owó ẹ̀ ṣé kéèyàn jọ ládùn pẹ̀lú dráìvà yẹn ni wípé tó o bá jáde lọ ohunkóhun tó o bá rí ìdá báyìí nínú mẹ́wàá kó jẹ́ tiẹ̀ ìdá báyìí nínú mẹ́wàá kó jẹ́ tèmi àbí kéèyàn sọ fún pé tó o bá ti gbé lọ ó ta ó ta deliver ti ní iye báyìí mo wá ní kò sí ì tí ò sọ nínú méjèèjì pẹ̀lú àlàyé ẹni tó bá jẹ́ olódodo téèyàn bá sọ fún pé iye kíye tó bá pa declare kájọpin tóun náà lè ṣàbòsí pẹ̀lú onímọ́tò á ní fọkànbalẹ̀ onímọ́tò náà á ní ìfọkànbalẹ̀ ìjọ tí o bá ṣiṣẹ́ ni ò ní sọ oúnjẹ tó bá ṣiṣẹ́ ìbántórí ọkàn máa balẹ̀ sí pé kì í ṣe kó ti jẹ mọ́tò ń yà ó wá ń claim pé òun pa nǹkan kan ṣùgbọ́n ẹni tó lóòótọ́ èèyàn lè bá ṣerú ẹ̀ tó yẹ yín náà ìyẹn dẹ̀ ló dáa jù sísá eré àsápajúdé pé kó lè pọ̀ sápò tòun síbi òun náà ò ní rówó gbà lọ́pọ̀ ìgbà wọ́n á tún máa wá rọ́pa kò ní í ṣerú ẹni yẹn tó bá ti jẹ́ pé kájọ pín nǹkan tó bá rí yẹn. màṣẹ rí ìkejì ojú tí èèyàn máa fi wó ni pé tí mo bá lọ yá àkàbà pé electrician fẹ́ bá mi ṣiṣẹ́ lẹ́nu ṣàǹkó ojúmọ́ là ń san fúra pé two thousand ni wọ́n yá ń sìn mo wá gbé débí electrician wọn ni à ojú ó ti rọ àfáà ìlú ò lè yẹn mọ́ o ṣe pé mo rẹ́ǹtì àkàbà yẹn ni kò sí nǹkan tó kan ẹni tó fi rẹ́ǹtì fún mi pé òjòrò òjò rọ̀ wọ́n ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ so ojú yẹn náà ni wọ́n fi ń wo pé ká sọ fún jábà pé kó dìlíbà ìtumọ̀ ẹni pé ojoojúmọ́ tó ń gbọ́mọ́ tẹ̀yẹ̀ jáde ó ṣe kí ni ó rẹ́ǹtì ẹ̀ ni pé ten thousand per day owó rẹ́ǹtì tó bá wà wù tó bá rẹ́ǹtì ẹ̀ kó lọ sùn nílé ẹ̀ tílẹ̀ bá ṣú ó ṣàkó ten thousand lé ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ rent ẹni tó ní ìṣẹ̀rí àtọ́kù máa maintain ẹ̀ ṣe understand me sin àwọn òfin tó dé náà nìyẹn so kò sí ìtí ò wọlé nu méjèèjì mo wá bẹ ọlọ́run fún wa gbogbo nǹkan tó bá ń pa wá pọ̀ ká máa fi ẹ̀ òdodo bára lò ló máa ń jẹ́ kí nǹkan lálùbáríkà lẹ́sìn rí ẹlòmíì wọ̀lúwàhí tó bá sọ ọjọ́ tẹ́lómi ìbá sọ ìbá nǹkan tóun ná tóun fi rí dáadáa gbé ṣe èèyàn máa ṣèrànwọ́ pé àwa ti ná mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ kò yọ ó máa ń jádánwò látọ̀dọ̀ lọ́ngbà míì ó dẹ̀ máa ń jẹ́ ìbáwí fún wa ńgbà míì nípa bá a ṣe kó owó yẹn jọ sọkọ́lọ́ ń ṣàbójú kúrò fún wa. question number two yes sir opó ẹ má bínú àwọn question méjì òkú tẹ́bá lè kọ́lẹ̀ kan bá gbàgbé ẹkọ́ sórí fóònù yìí ká má bàa dìlé àwọn afẹ́fẹ́ kí n ju bó ṣe yẹ lọ naam bismillah ok naam. Mm-hmm wọ́n ní obìnrin ká kọ́ lọ́wọ́ òbí wọn tó fi omi ṣàbí àwọn àti bá kan ṣe ìyàtọ̀ ìjọ ìjọ lórí má ṣe tó má ṣe ìjọ pàtó a máa jáde ṣùgbọ́n ní máa múra bí èmi máa múra tí máa lọ sọ́nà sí ìjọ àwọn àgbẹ̀ ìjẹ́ tó lè ṣí àtẹ̀jọ́ ìjọ bí ẹgbẹ́ bí wọ́n ti fi ṣe ìjọ. Oṣù mẹ́rin tó dé ẹgbẹ́ gbogbo fún gbogbo mọ̀lẹ́bí adé fún owó bẹ̀. Ẹ ṣeun bàbá. Dúkìá òjò ọdún sí bẹ̀ tí a máa fi jẹun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Question bàbá wa. Ah, ṣe ń dáhùn lálẹ́ yìí ni ẹ jẹ́ ń ka question yẹn sí wa létí kí n wá fi ìdáhùn ẹ̀ sílẹ̀ ó dọ̀là torí pé á gbàsìkò a dẹ̀ fẹ́ dìlé àwọn tó fẹ́ kírun bàbá ní èèyàn àwọn kan ó jáde láyé ìyàwó ẹ̀ wá pe àwọn wípé àwọn sì wà ń lé opó wọ́n dẹ̀ ti lè bí oṣù mẹ́rin bí ó ti wá sú oúntọ̀ wọ́n pé ìgbà wo ló ṣẹ̀tọ́ láti jáde wọ́n láwọn wá dá lórí bí wọ́n ṣe sọ wípé àwọn gbọ́ pé tó bá jẹ́ni tó ti bọ́ nínú à ń bímọ lẹ́yìn ogójì ọjọ́ àbí ó lè jáde bàbá kò correct o kò correct so ẹ ṣe dáadáa ṣe ní ẹ tún ìbéèrè yẹn ṣe ìtọ́lọ́wọ́ bá sọ ni pé gbogbo obìnrin tọkọ ẹ̀ bá jáde láyé hmm, kó mú sùúrù òpó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá gbáko oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kì bá àdárúgbó téyín ti tán lẹ́nu ẹ̀ á ṣe oko oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá oko pé ká má ka oṣù téèyàn bá lóyún ó jẹ́ pé ìgbàkígbà tó bá tó sọ oyún kalẹ̀ á máa ṣàlàyé ìgbà wo nìyẹn but fẹ́ni tọ́kù ẹ̀ jáde láyé ṣẹ́gbọ́n bàbá okó tó máa ṣe oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá ni ó pó pé ọkọ́ kọ́yàn ọ̀tọ̀ tún nìyẹn ọ̀tọ̀ ló kó pé wọ́n kọ́yàn bá a ṣe ka ọjọ́ ẹ̀ ọ̀tọ̀ ló kó pé ọkọ́ jáde láyé oṣù mẹ́rin àti mẹ́wàá ni wọ́n wá ń béèrè pé kí wá lárábìnrin yẹn á máa jẹ kó tó dìgbà yẹn à ń bọ̀ ń bẹ̀ ṣe pé ó fẹ́ jẹ mọ́ nǹkan kan tí mo sọ ìwọ̀n bí abíyì náà ni pé kí ló máa ń mú àwọn èèyàn tọwọ́ bọ dúkìá òkú kí wọ́n tó pín ara ẹ̀ rèé tó bá jẹ́ pé ń sìn ẹni tó jáde láyé yẹn ó fi bísínẹ́sì kan lẹ̀ tíyàwó yẹn manage kí lẹ fẹ́ fi gbá lọ́wọ́ mú kókó má tọwọ́ bọ̀ kò dẹ̀ lẹ́tọ̀ọ́ kó tọwọ́ bọ̀ so kí ló máa wá ṣe pẹ̀lú ìgbọ́lọ́run a máa dáhùn ẹ̀kọ́ lọ́run nípa wa láyé ẹ̀gbọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Thank you.